fún ìpín kó má fẹnu kan yọ o tó ń ṣe méjì yìí ò gbọ́dọ̀ fojú kan ra wọn ẹ̀wọ̀n ni o. látàyé ńlá látàyé báyé ìràwé kì í tàgbé láyà ó kì í tàgbé. irú yamayama wo nìyẹn nuisance ni bàbá ẹ náà nuisance ni bàbá ẹ rubbish lójú ta ni lọ́sùn lórí ẹ̀ ìwọ láyọ̀ lórí ẹ̀ bí ìwọ láyọ̀ lórí ẹ̀ tó kéde ti mú bó èní máa pa ẹ́ mo fẹ́ pa ni máa gún ẹyẹ náà yànnà máa gún ẹjọ́ máa sọ bí màá yí bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀dẹ ìwọ. mi ò mọ̀ pé sẹ́mẹ́tìrì nílé ẹ̀ ìwọ lójú kọ́ ẹ̀ kékeré ló ti fọ́ lójú sọyìn tí yẹn tọ́ sẹ́nu rárá. ìyẹn èmi wà á tẹ́ wà á tẹ́. tí n bá gún ẹjọ́. kó má jẹ́ kó má jẹ́ ọmọ ẹ tó wà láàrin wa máa bó ẹ mọ́ bẹ́ẹ̀ ó ah, mọ̀ mí ó mọ̀ mí when I was much younger ó mọ̀ mí gidi I will kill you I will keep your bone for an evidence eh. orí ẹ dàrú èmi ló bá sọ gbogbo yẹn máa ń nù ẹ jù máa ń bò ẹ mọ́lẹ̀ ìwọ́n dáradára yìí. o ti rí nǹkan kẹ́wọ́lé mi o orí nǹkan tẹ́wọ́ mi. èmi ni wọ́n máa dín pẹ̀lú ẹ̀ wàá dín pẹ̀lú èmi tó o bá rí ẹsẹ̀ mi nínú ilé ẹ̀ látòní lọ call me pastor. Ah, pastor, ni ẹ tẹ́lẹ̀ kò ní ìdíje máa pè é bastard. mo ti gbọ́. ibikíbi tẹ́mi pẹ̀lú ẹ bá ti pàdé kódà street yìí gan o gbọ́dọ̀ níbẹ̀ estate mi gan tó bá wà bẹ̀ kú tọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. jẹ́rìí mo jẹ́rìí ẹ̀rí ẹ̀ ló pa mí o. ẹ̀rí ẹ̀ yẹn ló dẹ̀ máa di ó máa dẹkún sí ẹlẹ́nu. ẹ̀rí ẹ̀ pa mí ẹ̀rí ẹ̀ pa ẹ̀rí ẹ̀ pa mí ojú ìgò ẹ̀rí ẹ̀ pa mí. mo ti gbọ́ orí ẹ̀mí kòkòtò ìwọ ìwọ ìkàdá ìjà tí olórí ìkànnìẹ́ ìkànnìẹ́ ìkànnìẹ́ kó má jọ kó má jọ ọmọ ẹ̀ tó máa bọ̀ ẹ̀ bí máa bọ̀ ẹ̀ bí jù máa bọ̀ ẹ̀ bí ìwọ níwọ̀ kọ́ńtákùn tẹ̀yìn. bọ́ọ̀lù ẹ̀ ṣe báyìí náà ẹ̀ ẹ̀ ti òbí nílé yóò pé. mo fẹ́ pa ni mo fẹ́ pa ní ìdí. olómi tó lọ yọ ọ̀bẹ dáàdi ọ̀bẹ kí ló lè fà kí ló lè wà láàrin ẹ̀yin méjèèjì tó máa dín pé máa lọ yọ ọ̀bẹ dáàdi I have never seen you like this in my life this is not you. fẹnu ara ẹ sọ pé látìgbà tó ti mọ̀ mí ò gbọ́ rí pé mò ń báyàn kankan jà. Ja. But Akinwande has pushed me to the wall. In fact, he's pushed me beyond the wall. Ajẹ́ntọ́ ẹ o. Ah! Akinwande ti tẹ irú ejò mi mọ́lẹ̀. Ó di dandan kó níjà ọ̀ká mi. Òkìkí ah! ọlá. I'm a law. But that bastard, I will deal with him. Kikiola, let me be now. Let me be. Wá tó o bá ní màá lọ ń sìn, ó mì tete o fẹ́ kí n tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn, kí n tètè ṣe wọ́wọ́ mi. Torí màá lọ bá Akinni lẹ́sìn and by the time I'm done with him, dájúdájú nínú kó jẹ́ pé lọ́hùn àbí kẹ́mi jẹ́ pé Elédùmarè, ìkọ́ni wá láti tẹ̀lé Ọlọ́run Ah. ah. gbọ̀ngbọ̀n ó ga o. jáde lọ jáde lọ kí ló dé tẹ́lẹ̀ òkè tẹ̀lé òun ìgbà tó sọ pé ah, tó ní pé tí èèyàn bá dàgbà èèyàn máa ń yọ òun jà. téèyàn ò bá jẹ́ àgbà jẹ́ àgbà tí ò ní làákàyè tí ogun bá ń lé èèyàn báyìí ṣé ò ń gbọ́ mi ó yẹ kéèyàn fèsì ogun kó náà máa lé oko ní òde yóò mú yà tóun ò bá ti padà lẹ́yìn èèyàn ni wọ́n máa jagun lọ. <laughs> ọ̀rọ̀ tó yí èmi àtọmọ yín sọ sílẹ̀ ń sìn yìí èsì tẹ́ máa fún wa nìyẹn èsì tí máa fún ènìyàn tó yé mi ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé tẹ́ ẹ bá fọlẹ́ náà mo gbọ́ kẹ́ ẹ fọlẹ́ náà mo gbọ́ ẹ wo bí mo mọ̀ pé tí ọ̀rẹ́ mi ò bá tí ì pè wọ́ ó dá mi lójú pé ọ̀rẹ́ tí ẹ̀ á ti pè but let me tell you one thing tó bá ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ẹni pẹlẹbẹ ló máa mú yàn. it will work it can never work it will never work kò lè ṣiṣẹ́. ìwọ ọmọkùnrin ọ̀rọ̀ kan náà ló máa máa tẹnu mọ́ tágídí ẹ̀ bá ti wọlé sí ẹ lára it cannot work it can never work ṣé wọ́n lọ lọ́hùn ni kí ló dé kí ni nǹkan tó ń ṣe ẹ́ kí ló dé tágídí tó wọ̀ ẹ́ nínú ẹ̀wù tó yìí etí ẹ̀ ò kí ń gbọ́rọ̀ ni àgbàlagbà tó jẹ́ ah, ah, à ń bẹ sọ láti ọjọ́ náà ò gbọ́ wọ́n ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa àwọn ọmọ fún mi ni ẹ̀mí ò lè o ó ti sú mi débi báyìí ò bá jẹ́ gbọ́ sí mi lẹ́nu mo máa kúrò nínú ilé ìfún ẹ mo máa kúrò máa padà lọ sínú ìbò láti lọ bá àwọn ọmọ tó kù kí ló dé ṣó fẹ́ pa wá ni kò sẹ́ni tó lè gba sọ̀rọ̀ kó gbọ́ alágídí òṣì àgbà tó bá pè é lórúkọ ẹ bá gbẹ̀yà gidi ni ah! ẹ ni ẹ. báwo. bẹ́ẹ̀ báwo dáadáa inú ọmọ pé ẹni mo gan-an ọmọ àjànà kú bá bí kì í yàrá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà náà ní ìjọ. How? That you are very independent? Pẹ̀lú àwọn ìwà yìí tí mo wá mú yìí, báwo ni mo ṣe fẹ́ gbé yẹn? Ọ̀nà dá tí mo wà nílé mi padà wá sílé pẹ̀lú wà burúkú ìdájọ́. Any reasonable man tó bá fẹ́ ẹ́ tó bá jẹ́ lóòótọ́ ìwà mi ló ní o you are good to go. pẹ̀lú àjànà fún yìí. it is compliant. ah okay. pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó ẹ bẹ́ẹ̀ ò sí bẹ́ẹ̀ kan tó lè má dìgbé dáàdì mi yọ ọbẹ̀ ti dáàdì ẹ̀ tí ì bá sí bẹ́ẹ̀ kan ṣọ́wọ́n tó yẹ mọ́ máa gún wọn lọ́bẹ̀ ni ó lé jù bẹ́ẹ̀ lọ yóò wàhálà ò nílé báyìí. this is devil at work ọ̀rẹ́ how many years. láti kékeré. ìfẹ́ táwọn méjèèjì ní síra wọn tó fi ń ṣọ̀rẹ́ ló extend sọ́dọ̀ àwa yìí náà kí ló wá lè ṣẹlẹ̀. abájọ náà ti dáàdi mi tó ń kàn ṣáà ń bínú tó ń kanra tó ń sọ̀rọ̀ tó ń kàn ra èrò èmi ni mo ní dáàbì right wàá bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń bọ̀ ṣùgbọ́n wàá béèrè lọ́wọ́ kí ni kò tó rí lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́. nígbà tí state mo gbélé because ọjọ́ ń lọ ó ti fẹ́ máa yọ àbí kò yọ ni. but then àìtí lè sọ fún wọn sí ìyá àti lè sọ fún wọn sí àti ojú ọ̀pọ̀ kọ́ I do want this to, you know, create any distance between us. You Omokpa need that we always work together at this moment. All right, then. All right, then. Oh. So, well, baby. The matter is she talks a lot of it. kàn ronú mo dẹ̀ tí ń wẹ nílé látẹ̀. ṣé kò tún rò ní ìwọ náà wò náà láti six months ni mo ti jọra wọn bí mo ṣe ń ṣàkóso ó ti sùn mí. ẹ ẹ ó pé mo lẹ́yìn kan tó fẹ́ send owó sí ẹni àbí. lóòótọ́ ni ẹni yẹn promise láti send owó yẹn ṣùgbọ́n anytime tí bá pè kò ní pè kọ́ mi ìgbà tí mo tún wá try láti pè bí like two times mo discover bíi pé O ti block nọ́mbà mi. <sighs> Eh, ọgbọ́n yóò tún báyìí káwa lọ sọ. Um, kọ̀kọ́ ṣe strike sí mi lórí ni. Eh, ah, ọkọ mi ọkọ mi small but mighty ah mo jẹ́rìí ẹ̀ fà ṣe bí ìwọ ni ayé ni ayé ni ayé ni ó dẹ̀ mélòó tí mo pè ẹ́ báyìí. fi gbogbo yẹn sílẹ̀ sọ nǹkan tó bá fẹ́ sọ. wo tó bá mọ̀ pé o sì fẹ́ kémi àti ẹ ká sì máa ṣe wọléwọ̀de tí business deals wa bá máa continue o gbọ́dọ̀ yẹra fún Akínwándé wàá cut ẹ̀ off totally ni. Ah, kí ló dé tí màá fi cut ẹ̀ off ṣé bọ̀rẹ̀ ni gbogbo wa ṣé nítorí ẹ̀jà tẹjà ń jọ́sí nípa kò kọjá pé ẹbí a ti sọ yẹn ó ti lọ o wo ọ̀rọ̀ yìí ti ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ìjà tó wà láàrin mi àti àti àti Akínwádé ó ti jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ yìí ti kọjá lẹ́vù tó ń rò sí yẹn in fact ibi tá a ti gbé ọ̀rọ̀ yìí dé tèmi àti ẹ̀ ti ná ọ̀rọ̀ yìí dé lọ́jà tó bá rí mi á pa mí èmi náà dẹ̀ ṣetán láti pa jẹ́ kí n sọ fún ẹ gbogbo iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá tó ń supervise fún iléeṣẹ́ mi gbogbo ẹ̀ pátá ni mo fẹ́ kó gbà lọ́wọ́ ẹ̀ títí dórí ilé tó ń kọ́ àti complex yẹn mi ò fẹ́ kó ní nǹkan kan ṣe pẹ̀lú mi mọ́ kó rìn jìnnà sí mi sẹ́. èlò èlò ẹ má jẹ́ pé ṣùyà yín lò nígbà tẹ́ ẹ gbàyàwó ara yín àbẹ gbọ́ àbẹ ẹ̀pà yín ẹ̀pọ̀ ọmọ ara yín what's all this? Eh? ó dàbíi pé o fẹ́ kémi àti ẹ o fẹ́ ká continue bá ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ mọ́. Ah, mo fẹ́ ká continue. Ah, then you have to cut him off. ṣé wàá ṣe nǹkan tí mo ní kó ṣe àbó mi ṣe. Eh, it's all right it's all right màá ṣe. màá ṣe o because ọ̀dọ̀ ẹ ló fèsì jù màá ṣe màá pè màá sọ fún yín pé wọ́n ní òbí làkúnyìn o. bẹ́ẹ̀ni eh, iná dẹ̀ fi pápá fúra lọ́dọ̀ náà. Ah. tó bá ti ṣe yẹn wàá túbọ̀ máa gbádùn mi sí i. ẹ eh, kò sí problem kò sí problem wọn kí ló dé tẹ́fẹ́ jọ gbogbo mọ́ra yìí. bíbélì ò sọ bẹ́ẹ̀ did I hear you say bíbélì ò ní mi ò gbọ́dọ̀ ní access si gbogbo àwọn nǹkan yẹn mọ́ is that what you have just said? Okay. listen listen listen ayẹni listen listen and listen good mi ò kì í ṣe ẹgbẹ́ Bello mi ò kì í ṣe ẹgbẹ́ Bello ojú jìnnà sí mu o fífi ojú jìnnà sí mu gidi mi ò ń ṣe ẹgbẹ́ o mi ò ń ṣe ẹgbẹ́ o ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ni mo sọ mi ò kó jẹ gbogbo ọ̀nà ni mi ò fi ń ṣẹgbẹ́ èmi ló sọ yẹn fún that's okay no problem all right all right all right o ṣe i really need to thank you èmi ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ because you have proven it that èèyàn ni ẹ. tí wọn ò bá sọ fún mi ńkọ́ yá yá there is torí bó ṣe yẹ kó ṣe ni wọ́n ti ṣe yẹn bó ṣe yẹ kó ṣe òun ló ṣe yẹn and I appreciate. It's greatly appreciated. Ah, okay. Mo ti gbọ́, mo ti gbọ́. Olómàdìyẹ ò máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá. Kò mọ̀ ni o. Á the other side mi. Màá jẹ́ kó mọ̀ wípé Kakinobi leader ó kàn ń gbọ́ mi ni kò mọ̀ mi tán kò mọ̀ mi tán that's okay no problem. o ṣe o ṣe ya okay alright alright okay tí sòbí àbá máa dìbò olúkọ̀ọ́bí là ké sí òkìkí á gbọ́. ẹ má bínú kẹ́ tó pe òkìkí gbogbo nǹkan tí ẹ̀yin àti ọ̀rẹ́ yín mr yẹn ń sọ lórí fóònù ni mo gbọ́ èèyàn kàn pè yín lórí fóònù ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún yín ẹ̀yin náà dẹ̀ fẹ́ take action immediately ẹ ti ẹ̀ consider bóyá arọ́ ló ń pa bóòtọ́ ló ń sọ. what ayẹni pa irọ́ for what ayẹni such a gentleman kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ láyé. ẹ rò pé torí obìnrin tó lanu lálàgbà ṣe fẹ́ ráyè wọ bẹ̀ báyìí. tí bá ń ṣe rift kékeré tó wà láàrin ẹ̀yin àti dáàdi ṣó yẹ kí mr yẹni wá ní gut láti máa pè yín láti máa sọ nǹkan tí dáàdì sọ ní òṣè ẹ̀tọ́ wọn sọ fún yín kátẹ́ nílò tó ni dáàdì sọ gbogbo nǹkan tó sọ ṣó yẹ kí mr yẹni sọ fún yín tí bá ṣe pé wọ́n fẹ́ break àárín ẹ̀yin méjèèjì. kí ló fẹ́ gbé sínú fún ènìyàn ah, ní ẹ kìlọ̀ fún. tó bá gbé tó gbé sínú kí ni value tó add sí life. ènìyàn aláìwo ní ẹ kìlọ̀ fún ní ẹ kìlọ̀ fún kó ṣayé kí ló ń bẹ láàrin wọn tẹ́dá o màmá o eh, kí ló ń bẹ láàrin wọn tó jẹ àṣírí tí o fẹ́ nǹkan wá ṣe ni Ayẹni had proven that he is loyal to me and that is why he had decided to tell me the whole thing. ẹ̀yin tí ṣe pé yín sí ẹ̀ ló já sọnù wọ́n ń bá wọn sọ wọ́n ń bá wọn wí wọn ò máa fẹ́ gbà ọ́ kí ló fàjà yóò kò hàn sẹ́nìkan kí ló fàjà yóò kò yẹ nìkan ẹ wo bí ọ̀rọ̀ já sí. ẹ̀lú òkìkí ọ̀rọ̀ bro this your chain cost me ah, ah, ó yẹ kó tiẹ̀ try láti wálẹ̀ díẹ̀ náà. ọ̀gá ní sórí o ah, mi ò lè wálẹ̀ láéláé yóò bá ń ṣe torí pé bọ́jà ṣe rí gan-an ajé yìí òun ṣe ajé tí mo lè tà léyé yẹn àwa ah, láì kò ń ṣe ajé tí mo lè tà léyé yẹn láíláì. èmi náà rí bẹ́ẹ̀ èmi náà rí pé dán tó ta lẹ́nu ni kò sí wàhálà èmi náà mo ní ajé yìí. nọ́mà nọ́mà nọ́mà ẹ ṣe é. Eh. èmi gan fẹ́ sọ́lẹ̀ tẹ́lẹ̀. Ah. báwo ló lò. ẹ o lè ṣe sí zenith. zenith bank ni. bank ológo. <laughs> ó yá gbàgá zero zero. okay. two four four. two four four. three one four three three one forty. four four ó kéré gan. Oh, mo dẹ̀ fẹ́ já sí náà kan. alaye you don do this one. ah ah mo ti ṣe na. Ah, i never see anything o <laughs> mi ti rò owó. ẹ eh, mo fẹ́ já sí náà kan. mo ní fifty thousand dollars kan lé ah. tí mo fẹ́ ṣe. a kò sí wàhálà anytime any day i dey for you oṣù ọṣà. in short kò ní wá kò ní wá bá ilé Ìlọrin màá débẹ̀ <laughs> kò síbi táwa ò kì í dé tó bá ti dọ̀rọ̀ olówó dé lẹ́nu iṣẹ́ wa kò síbi tá a kì í dé. ẹ kò sí wàhálà. <laughs> Ah. ó dà pé ó ti dùn. ó ti dùn àbí. mo ti rí <laughs> ṣọ́ọ̀bù àǹkà ni wàá. Ah, mo ti rí mo ti rí orí yín wà ń bẹ ẹ ṣe ṣe business pẹ̀lú <laughs> ah, mo ti rí. ọmọ ìyá mi hmm. fún mi nọ́mbà ẹ. lórí iṣẹ́ yẹn àbí. ọlọ́run. in short kẹ́tì ẹ̀ máa gbèrè nọ́mbà gan kẹ́kọ̀ọ́ wọnú street wa láti géètì lọ́hùn-ún lọ́hùn-ún yẹn tó fi kanlẹ̀ báyìí kò síbi tẹ́tí béèrè mi ambassador wọn gbogbo àdúgbò kò síbi tí wọn ti dá mi mọ̀. Eh, popular jingo ni ẹ. Ah, mo popular bi ah, gbajúmọ̀ la wà ládùúgbò nọ́mbà mi nìyẹn eh, kò sí wàhálà máa pè ẹ eh, kò sí wàhálà gangan. ó yá ó pọ̀ ah, ó ti wọlé ìgboro yá. máa dẹ́ dùn tẹ́ bá lè dá sincerely. You're my son. Ask anything. Ìtumọ̀ sí pé máa dá mi lóhùn. Dádì, bàbá òkìkí ọ̀la. Mo ń jẹ́ ẹ̀. Kí ni ìdí tó jẹ́ pé èmi nìkan lẹ bí láyé tí mi ò lábúrò tó jẹ́ pé

so in love that we were the cynosure of all eyes and the envy of many around. We went ahead. We got married. Ofeya and Ishuloka. But for good five years, for five good years, Okikiola, ìyàwó mi ò gbọ́ pa kò gbọ́ po. We tried we ran here and there. Eventually, God answered our prayers. Ó lóyún. In fact, níbi tí inú mi dùn dé lọ́jọ́ náà. ọjọ́ tó mú doctor's report wá fún mi pé òun ti lóyún ah, mo ṣe pàtì fíyàwó mi lóyún. Ah. Ah, the pregnancy went quite well. It was rather peaceful until the day of your birth. Ah! day of your birth was a painful day, mixed with some amount of joy, in that gẹ́lẹ́ tí ìyàwó mi bí ẹ̀tàn báyìí lòun jẹ́ pé ìlédùá. because of the love we shared, I made a vow on that day that I'll have nothing to do with any other woman for as long as Okikiola lives. tẹ́ǹtra láti sọ fún mi pé èmi nìkan ni ìdùnnú yẹn tó wà ní ayé yìí. ẹnu fẹ́ kẹ́ mọ̀ pé tó bá máa fi di ọ̀la ó pẹ́ ju àríró ẹ̀rí six a.m. láàárọ̀ la wọ́n máa gbé yín. wọ́n máa pè yín wọ́n máa sọ fún yín pé ìdùnnú kan ṣo tẹ ní láyé ìpà fàyè sílẹ̀ òtún lọ dad i am going to kill myself before six a.m. láàárọ̀ náà tí ẹ bá sọ ọ̀pọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀rọ̀ yín fún mi i swear to this living god to my living god daddy i will kill myself but then drop note pé ẹ̀yin pẹ̀pá mi. calm down calm down there is no need for sẹ́ni tó máa pè mí mi ò ní fojú tèmi sọ́kàn ọmọ. àmì ah, ah, kò yẹ kí n lè ṣàmì gan kò sẹ́ẹ̀ bá sọ fún mi ọjọ́ ah, máa pè yín o. don't tell me to calm down why tell me to calm down i am not going to calm down tẹ́ẹ̀ bá sọ ọkọ tó wà lánàá ẹ̀yin àti bẹ́ẹ̀ tó ẹni fún mi and then he calm down what am I calming down for i am not going to calm down if you don't tell me kí ló dé. you want to know. i want to know. tell you. tẹ́tẹ́ bá sọ fún wọn kò ní wàdógún bí tẹ́ bá ṣàlàyé fún wọn oúnjẹ ò ní túfàjà o ẹ̀yin ọmọ ẹ̀yin ní kẹ́rò kẹ́rònú sí o ǹjẹ́ tẹ́ bá sọ fún wọn kò ní bẹ́ẹ̀ dání. It called my attention to a number of things. Òun ló já mi sí. Oh yes, incredible. I'm telling you, this is awesome. Èmi náà believe ẹ̀. Pé àwọn ènìyàn ṣá. Àfi ìgbà kan tí mo kàn rí bí mo ṣe rí ló ṣe mo ṣe fi hàn ẹ̀. <laughs> multimillions. ọdún ìdùn ọdún ìdùn. ọdún ìdùn ilé epo just like I you know e, e, e, as if I had known that nǹkan báyìí máa ṣẹlẹ̀ hmm. mo ti ṣe research yìí mo ti rìn káàkiri mo ti wo àwọn constructions kan tó trend tó jẹ́ pé téèyàn bá ṣe wú ẹ̀wọ̀n àgbà kó máa gbà pé no no no no no èèyàn rí èèyàn rí iṣẹ́ yẹn ṣe ẹ má wọrí fọkànbalẹ̀ a máa deliver <laughs> we gonna deliver mẹ́. <laughs> akínwándé jẹ́ ká sọ tọrọ fúnra wa first time tá a máa gba contract ilé ìpolí ilé ìjà. ìbẹ̀lẹ̀ ìbẹ̀lẹ̀ Bello an engineer is an engineer. So yes but there's always this first job that requires extra care. máa gbọ́ mi I have discovered one architect fantastic ẹni à ṣe iṣẹ́ yẹn fún àdésáì fún ẹnu àwọn àgbà dùn ẹni tó client wa àgbà àgbà yìí pé àkàsà mi kà. tó bá sọ bẹ́ẹ̀. take me for my words ẹ̀bẹ̀ mi ni fíìlì lèmi wà lójoojúmọ́. mo ti gbà fún ẹ. olúwa ṣe o ah this is worship. Jumping, jumping, bí mo ti mọ tó wà nù fíríjà mo ti mọ nǹkan tó wà nù fíríjà àwo àwo yíyan àwo yíyan. Um, are you sure of what you are talking about? ṣé ń fẹ́ máa parọ́ ni ṣé ń fẹ́ máa parọ́ ni mi ò lè parọ́ náà nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn. pé Akínwándé máa ń wá bá ẹ láti láti gbowó ọ̀rẹ́ sórí akin ó smart gan ah. gbogbo bẹ ṣe jọ wà ń bẹ yẹn tẹ bá ní kókó kínní tátì wà fún mi mhm. five orí ẹ á ní fi fóun lo bíi twenty five ló máa jálẹ̀ á dẹ̀ gba owó five ó smart gan ọpọlọ ẹ ń jà bàjẹ́ bàjẹ́ níyẹn akin yẹn ah! èmi rò bí tó bá ti padà dé ọ́fíìsì yìí pé wọ́n á rábà wọ náà ó máa ń fún ẹ níṣẹ́ àtìtẹ̀. ayẹ ni. ẹ nà ṣé kò fún ẹ lówó kankan ni. àtìgbà wo ni wà tí akínwándé ti ń hu irú wà irú wà tẹ̀ ń hu yìí ó ti ń gbà tipẹ́ ṣe ní ṣètà bẹ̀rẹ̀ sí kọ́lé epo yìí tipẹ́tipẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kọ́lé epo tẹ̀ ń kọ́ yìí ó ti ń gbà tipẹ́ ó ti pẹ́ tó ti ń gba five percent ẹ̀ tó bá kì í ṣe lórí kì í ṣe lórí ọ̀rọ̀ petrol station yìí. lórí ẹ̀kọ́ kò sọ́jà tó gbé wá tó ní wẹ́ bí márùn kan mẹ́fà kan bó jẹ́wọ́ tírélà lòdù márùn á ní bóun kó yẹn káàṣì. ṣé ìwò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ̀ ah kò ń pín ẹnu ẹ̀ èmi kémi máa bá yín pín rìbá kí là ń sọ kí ló ń sọ ṣé rìbá náà pè ní. ṣé ẹ fẹ́ run kọ́ńpìnì yìí ṣáájú kan tẹ̀ ń tẹ̀ ń sọ fún mi. kọ́ńpìnì òrùn àtijọ́ tó ti ń gbà ṣé kọ́ńpìnì òrùn ni owó ẹ̀yìn àpò ni ẹ wò ó sí obí ẹ̀yìn ẹ̀ẹ́n nǹkan tó ń pè ní ẹ̀ ó smart ni ọkàn lógo ni ò ríran eh. o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́rin èkìzò owó ọpọlọ ni owó ọpọlọ. ó ṣe gan-an ọ̀rẹ́ mi hmm. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sórí next one tá a bá máa ṣe máa hmm. pe akin pé ó gbọ́dọ̀ máa fún ẹ ó gbọ́dọ̀ máa fún ẹ ní ẹ̀tọ́ títí ẹ tó ti gbọ́. ó ṣe gan. má fi ṣèbínú má fi ṣèbínú. Mr. Hmm. Bello Bello ó máa fi mí sílẹ̀ Mr. Bello ah oh sharp oh sharp ah ah. Hmm wọn dàgbà tó yẹ lọ. kí what is the meaning of this continuous cheating on me. Ah, calm down. calm down for ah. what calm down for what àjọṣe business papọ̀ ó dẹ̀ ń rẹ́ mi jẹ òun rẹ́ mi jẹ rẹ́ ní bẹ́ẹ̀ kan mi wà bẹ́ẹ̀ kí ló dé mi ò mọ mi ò mọ tí mo wọ̀ sí ni àbí mi ò mọ nǹkan tí it's alright ṣọ mọ̀ pé tá a bá sọ pé kinní yìí kinní mi ni ó yàtọ̀ sí pé kinní yìí kinní wa ni o bẹ́ẹ̀ ni mo pè é pé kó wá jẹun ní nà eh, look Akin jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa you know very well pé engineer, lásán ni ẹ́ kọ́ńtrákìtì yìí mi mo ní. gbọ́dọ̀ bẹ́ẹ̀ lomi ò gbọ́fọ̀ tó sọ ọ pé kébí wàá jẹun. bẹ́ẹ̀ ni ṣé wọn lóúnjẹ tó lè gbé sórí tẹ́bù fún mi jẹ. Ah mi eh? ò nílò béèrè pé owó kẹtọ ẹ. gbọgbọgbọgbọgbọ ṣé wọ́n ní oúnjẹ tó lè gbé sórí tébù fún mi jẹ. Have you forgotten you are using my brain? You are brainless. Èmi brainless. You are brainless. Èmi brainless. Bello lọ́pọlọ náà kí ló ṣe ní yunifásitì. Eh? For your information, ah. you are standing before a master's degree holder in business administration. And so fucking what? Ah. And so what? Tell me. Kí ló wà ń bẹ́ẹ̀? What is so special? ẹni tó bá lọ ságbéni tó lọ ra carton milk kò ní mo yẹ tó máa ta i'm an engineer at that i am an engineer engineering course ni mo ṣe kí ló ń ṣe òun lò mí ó dẹ̀ tún fẹ́ máa rẹ́ mi jẹ òun rẹ́ mi jọ tún fẹ́ rẹ́ mi tà ìyẹn ló wá mú wọn tí wọn fi ń lọ sí site tó fi jẹ́ pé gbogbo material tá à rà níbẹ̀ gbogbo ẹ̀ pátá ló ti ń sọ change company who says. Ah, mo ti dọ́dọ̀ ayẹni náà gbogbo àṣírí ẹ ló ti kú sí mi lọ́wọ́ my friend kí ló ń ṣe and so what kí ló sọ kí ló special nù yẹn tó bá jẹ́ lòmíì ló jẹ́ yẹn lára kọ́ńpínì kí ló máa ṣe tí wọ́n máa para ẹ̀ ni. tẹ́lómi bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé òun ò tẹ́ ẹ̀ mọ̀ pé òun tẹ́lómi bá ṣe yẹn gan-an òun bá ṣe máa bá wí wọ́n náà fẹ́ sọ pé ìwọ ọ̀rẹ́ mi ìwọ ló tún ń dalẹ̀ ló ń dà mí. pẹ̀lú sọ́hún pẹ̀lú ọ̀rẹ́ tó ń sọ bá fi gbogbo yẹn máa gbé mi mọ́ra ó mọ̀ pé mo ní responsibilities tó pọ̀ ni tí ọmọ ni mo lọ́mọ ń lo òyìnbó mo lọ́mọ ń dí mo ń máa sanwó lé mo máa ṣe bí of this and that and what have you ó dẹ̀ ń bá mi sọ pé mo ṣe kíní kan so ti ń bá bẹ́ẹ̀ nǹkan kan lẹ́gbẹ̀gbẹ́ wàhálà ni mo ṣe yẹn torí pé mo bẹ́ẹ̀ lẹ́gbẹ̀gbẹ́ yẹn ni problem ẹ. Akin ṣojú òtì ẹ ní òun lójú tì ní kí ló fẹ́ kó àwọn ọmọ. àwọn ọmọ ẹ wo. bó ti kì í bá ṣe tọmọ mi tí mo ń rò mọ ẹ mo mọ nǹkan tí bá ṣe fún ẹ rà ó. mo ní tí ì bá ṣe tọmọ mi tí mo rò mọ ẹ mi ò mọ nǹkan tí bá tí bá fojú ẹ rí bello wojú mi eh. wojú mi wo wojú mi kòrókòró eh. ọmọ ṣá mhm. ìwọ ọmọ kẹ níbo ọmọ wo ọmọ ìwọ ń sọ̀rọ̀ ọmọ níwájú mi òun sọ̀rọ̀ ọmọ níwájú mi mi máa ní. akin don go there. èmi máa ní ìwọ ń sọ̀rọ̀ ọmọ oh my god now i know now i know. ń kìlọ̀ fún ìgbín. ṣẹ̀pọ̀. ṣóńṣe méjì yìí ò gbọ́dọ̀ forúkọra wọn. ọ̀rọ̀ yìí àbí mi ó ti pẹ́ ìwọ ń sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ ọmọ ìwọ ń sọ pé wọ́n gbé oúnjẹ kan sórí tèmi èmi èmi àkín èmi àkín ìwọ ló jẹ́ kó tó lè gbé sórí àtúnṣọ́ lọ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọmọ. ìjà ìjà ìjà. bẹ́ẹ̀ wá gbà mí. pẹ̀lú arúgbó ara ẹ̀ òun wùwà tí ò da adẹ̀ ń kọ̀ dẹ́ tiẹ̀ o tún o tún o tún burú kẹ́kẹ́ burú kẹ́kẹ́. bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pé Don't ṣe yẹn náà besides ó ti ní oríṣiríṣi àwọn nǹkan kan tí mo ti ń observe tí mo ti ń ṣàkíyèsí nílé iṣẹ́ mi ò fi torí ẹ̀ fi bá hùwà mi ò fi bá until the day tóun fúnra ẹ̀ tún wọlé wá bá mi tó fẹsẹ̀ ara ẹ̀ rìn wá wọ́n dẹ̀ sọ fún pé nǹkan báyìí ló ń ṣe àfìgbà tó rẹ mi tó ń sọ fún mi pé òun lè òun lè work out on me Ah, lórí pé mò ń correct ẹ I felt I needed to put him in his place. So I had to I had to call his bluff. And Okiki, for your information, ìjà yìí ò lè parí o. Kò sí nǹkan tó máa parí ìjà tó wà láàrin mi àti ẹ̀ one they can go to hell. Èmi Bello ni mo sọ bẹ́ẹ̀. Ní tó bá fẹ́ bí ni kó bí. Ah, ọ̀tá ẹ̀ ń try láti sọ fún mi pé ọ̀rẹ́ yín best friend yín ni oníbàbá ẹ̀ ni. And reason nìyẹn tí ẹ̀ méjì fi ní back and forth issues òun ló fà á náà tẹ fi yọ bẹ́ẹ̀ nílé yín the other time. bọ bọ ọlágbọdé hmm? òkìkí ọlábẹlú èmi ti pinnu lọ́kàn tèmi pé akínwándé ọmọ ọ̀tá burúkú rárá yẹn. ènìyàn ni ẹ kìlọ̀ fún. ènìyàn ènìyàn àdáyéwò ni ẹ kìlọ̀ fún ni ẹ kìlọ̀ fún kó ṣayé mẹ́dọ̀ kí ló ń bẹ láàrin wọn tẹ́dá o màmá o ẹ kí ló ń bẹ láàrin wọn tó jẹ àṣírí tí o hàn sẹ́ni nǹkan àṣírí ni o. ẹ kìlọ̀ fọmọdé kó ṣe jẹ́jẹ́ o àìgbọ́fèrè ọlọ́dẹ ló já já sọnù wọ́n ń bá wọn sọ wọ́n ń bá wọn wí wọn ò máa fẹ́ gbà ọ́ kí ló fàjà yóò kò hàn sẹ́nìkan kí ló fàjà yóò kò yẹ nìkan ẹ wo bí ọ̀rọ̀ já sí. èmi ti mọ nǹkan tí màá ṣe lẹ́yìn bá délé máa da gbogbo ẹ̀rú máa fèsì dáàdì máa bá wọn dàrú máa bá wọn wọ because time ń lọ now wọ́n fi tiwọn wọ́n fi ń disturb life tèmi báyìí now in fact mọ́mì gan pàápàá wọ́n máa jẹ́ ń bẹ̀ yes because máa dalé yẹn rú ni i'm telling you àti dáàdì àti mọ́mì àwọn méjèèjì ni mo máa béèrè pé kí ló ṣẹlẹ̀ kan sọ fún mi kó má fi mí sínú òkùnkùn what is the problem. ó ní láti calm down kí ló dé ṣé jẹ́ bàbá ìfẹ́ máa gùn ọ́ ẹni tó ti fẹ́ máa wà lára tìwọ́ náà. owó kí nìyẹn. kí ló ti ń wùwà bàbá ẹ̀ náà. òun ni o ti ń wùwà bàbá ẹ̀ kì í ṣe bàbá ẹ̀ ló yọ ọ̀bẹ ti dádì tèmi bàbá ẹ̀ alápàtà. ó sọ̀rọ̀ òun jó lulu. ọmọ bàbá alápàtà ó dùn. <laughs> Eh, bàbá ẹ̀ kan ló ní bàbá ẹ̀ tó ń ṣe bálabàla ó ti tó kí la fẹ́ ṣe báyìí. mo ti ń rò pé jẹ́ kọ́ mi ti right i invite my dad and your dad ọ̀rẹ́ wọn kẹta mr yẹni ẹ máa pẹ́ àwọn náà táwọn náà jókòó kí dáàdi jókòó kí dáàdi kejì náà jókòó á dẹ̀ sọ fún wọn á sọ fún wọn pé èmi àti ẹ̀rọ àti ń bá ọ̀fẹ́ wa á sọ everything fún wọn you know á jẹ́ kó mọ̀ at least ó yẹ kí ìyẹn nìkan gan ó yẹ kó jẹ́ kí wọ́n dùn torí nǹkan ayọ̀ ni. orí yẹn sọ dáàdi mi dẹ̀ láìkẹ́ àṣọ pé wọ́n máa gbọ́ sí ẹlẹ́nu ó yá mú fóònù pé wọ́n báyìí báyìí báyìí báyìí. ṣe kíákíá náà bẹ́ẹ̀ má tẹ kọ́kọ́ pé dáàdi mi náà tí bá ti kàn tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ then I will speak to your dad go listen. because I'm really tired really tiring this is rí Mr. Kinwande àti Mr. Bello tí wọ́n ń bára wọn jà bíi pé wọn kì í ṣe ọ̀rẹ́. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wọn ó ti sú mi àfi bí ẹni pé àwọn méjèèjì kan jà jà ju bí akátá ni àfi bí ẹni pé wọ́n mọ́ra mọ́ ni ìjà yẹn ti pọ̀ jù gbogbo gba ìjà ìjà ìjà ìjà ìjà to the pé contract tán lọ gbé fáwọn méjèèjì nǹkan láti máa ṣe pé òun ò torí ìjà kan jà òun ò ṣe mọ́ irọ́ ni o bó ṣe rí ni mo sọ fún ẹ ṣé o ti rí jẹ́ nsọ kankan fún ẹ tọrọ ẹ méjì bá ń jàjàjà jíjú báyìí nǹkan kan wà lábẹ́. èmi náà mo pé nǹkan mi wà bẹ́ẹ̀ bọ̀ tí wàhálà lè ààyè tiwọn ni kò sí ìtò kan wà bẹ́ẹ̀ kọ́ máa jà tó bá dẹ̀ jà títí ibi tó bá bàdé tó bá bá lé ayé ara wọn dé wá bá ń bẹ̀ tí wọ́n sọ fún wọn wọn ò gbé. Ah, oníwúbà yẹn ló ti ń pè mí. píkẹ píkẹ píkẹ àwọn nìyẹn òun nìyẹn kò ní. àwọn wò lẹgbẹ́ ẹ ṣiṣẹ́ yín ẹ ṣe ẹ máa ṣiṣẹ́ lọ ẹ máa ṣiṣẹ́ lọ kí wọ́n wo kí wọ́n wo ìyálà ìyá ẹ tó máa ṣe lọ́wọ́. mo sọ fún wọn pé kán jáwọ́ dúró bàbá ńlá bàbá ẹni kọ́kọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ bẹ̀ yẹn. ta ni ẹ ná who are you ta ni ẹ níbo ló ti jáwá tó lókun lọ́rùn ìwọ idiot. èmi wà ń bí mo wà ń bí wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn lọ. mo ń bọ̀ wá bá ẹ bẹ̀rẹ̀ I will teach you a lesson you bastard. good good good awesome má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ wá bá mi bí wàá bá mi bí wàá bá mi bí. ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ogun yọ sí o. ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ogun yọ sí o. ọ̀rọ̀ yìí ò fi bí kankan yé ni mọ́ o. ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ogun yọ sí o. Hello. Hello. balẹ̀ dùn. ṣọ́nà tọ́jú ẹ̀rí. ọ̀rọ̀ yìí sọ́ọ́ sí ni lẹ́nu ògùn ránṣẹ́ o. wà á gbẹ́ bẹ́ẹ̀. mi ò wá bẹ́ẹ̀ já o fact mo kàn wá bẹ́ẹ̀ ṣeré ráńpẹ́ ni ah, torí mo rí i pé àwọn boys ẹ ti ṣiṣẹ́ jìnnà. ọ̀rọ̀ yìí ti dìbò lọ òyàgò mi. ẹ bá mi gbé rárá yìí ẹ bá mi gbé wọnú yàrá kan ẹ kí àwọn ará àdúgbò kò yé. ṣé ń gbọ́ mi? ó palẹ̀ kí ni ìmọ̀ ti ń pẹ́ jù. ọ̀rọ̀ yìí. ẹgbẹ́ ló máa ń ṣọmọ rí gbàgbé. ọ̀rọ̀ yé ti gbẹ́ mi sókè lálálá. ọ̀rọ̀ yé ti méwu dání. wọ́n ń bá wọn sọ wọ́n ń bá wọn mí wọ́n láwọn máa fẹ́ gbà ó. Yeah níbo la já sí la já sí kú ọ̀sẹ̀ nìkan kò You have asked for a very hard thing. A very difficult thing, you know, because anytime tá à ń béèrè tó béèrè yìí kò mọ́pọlọ make sense kò yẹ kó tún máa rémi àti rí fràfin ẹ pà ń jókòó sọ̀rọ̀ kankan mọ́. ìwádìí wọ́n máa rí yín o wọ́n máa rí yín at least ẹ máa consider mi tí mo pè meeting ah! tó bá ṣe kò pàtàkì tí mo fẹ́ sọ ni I won't do that now. for my sake. Ah. nevertheless. You know how much I love you. Um, and I love you too. All right. Um, I, will do it. I'll do it. I'll do it just for you. Thank you so much. Uh, meanwhile, ṣoṣo ti pé rí Frank yẹn. Since 13, I said, I'm just, just calling. you give him a call ibi ọ̀rọ̀ yìí máa já sílẹ̀ dá o mọ̀ ẹ̀rọ ayé lóde ẹ̀rọ ayé ayé lóde bí ẹ̀ ń gbẹ̀yìn. kò sẹ́ni kan ó mọ bó ṣe máa ń lérí ó lóun ò lè lọ. ọ̀wọ́ wáì tí dáàdi ń ṣe báyìí hmm, ilé aráyọ̀ tẹ́lẹ̀ òun ló di ilé ìbànújẹ́ yìí ṣé rí gbogbo ìjà tó ń jà yìí wọ́n fi ń pọ̀ sí life tèmi ni àìmọye àwọn steps tó yẹ kémi ti take báyìí sí ìjà wọn yìí okùnkùn wọn affect mi wọn affect life mi as a whole. báwo ló ṣe ń affect sí tiẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ah, ah, ọ̀rọ̀ ẹ̀ ń affect sí tiẹ̀ kí ni nǹkan tó ń dilé gangan bí n tẹnu ọ̀rọ̀ yìí ó kàn mí ó yẹ kí n ti make àwọn steps kan sí iyun nílé iyun lè ṣe nǹkan kan ó kàn mí. irú step wo ló fẹ́ make sọ fẹ́ mi rìn. báwo lẹ ṣe rò pé mi àti òkìkí ṣe jẹ. òkìkí ọ̀rẹ́ ẹ ni ọ̀rẹ́ ẹ láti lè best friend yẹ pàápàá ẹ jọ lọ primary school kan náà ni ẹ jọ sí secondary school university kò síbi tẹ́ ẹ tí gbogbo ayé ò ti mọ̀ yín ìfẹ́ àbúṣe wájẹ́ best friend ẹ tó ó ti di family friend Ah, ó ah, ti gbàgbé ńgbà tóun àti girlfriend ẹ̀ ní issue ìwọ yìí kan náà lọmọdé ìwà kiri láti rojọ́ fún ìwọ gbọngàn ló sẹtọ ẹ fún wọn. ẹ wo ní gbogbo gbà yẹn ni wọn dẹ̀ sí pọ̀ mọ́ gbà yẹn ni nísìnyí bẹ̀sítì èmi àti ẹ̀. bẹ̀sítì ẹ kò ní mí ní ṣó tún ní girlfriend mi tó láìkì ẹ. kò kò lè ní girlfriend mi because ah, i have to take care of ẹ wò ẹ ṣàmọ bẹ ṣe máa bá mi ṣètù já dádì o ẹ mọ bẹbí kì í ṣe máa ṣètù o ẹ mọ bẹbí kì í ṣe máa ṣètù o ó yẹ ó yẹ kéèyàn ti ṣàwọn nǹkan kan báyìí sí kò sí nǹkan lè ṣe dádì ti lági bí òṣì. jẹjẹ máa jẹ jẹjẹ jẹjẹ lọ́rọ̀ ayé. ìwà àti ọ̀rọ̀ rẹ ọmọ àbá ọdún ọdún kò tẹ̀ fi sún pẹ̀lú ọmọkùnrin tí mo wá fẹ́ ẹ ṣe mẹ́ẹ̀dán ayé bá a bá gbà bí àgbà gbégbá o òun la fi ń ra ipẹ́ tá a bá gbà bí àgbà gbégbá o òun la fi ń jogún ayé. kí òye ni ọkọ mi ọ̀rẹ́ òye ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni ó ti tó bíi three weeks ago sí tí ó bá ti pè wọ́n mọ̀ sí pápá tí wọ́n ti ń invite ẹ pé kó wá sí ilé ọlọ́run yẹn ah, wá jọ ṣé tó bá débẹ̀ wọ́n fẹ́ bu ẹ̀jẹ̀ ni wọ́n ní wọ́n fẹ́ rí ọmọ yìí ti pìyẹ́ pìyẹ́ pìyẹ́ pé ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bọ́ ọmọ náà ló pọ̀ ọmọ yìí sí ẹ̀ ah, ah, tó o bá tiẹ̀ wo tàwọn òbí ẹ̀ tí ẹ̀ wọ́lá ọmọ yẹn bó ṣe nífẹ̀ẹ́ tó jẹ́ ká yọjú sọ́dọ̀ jẹ́ ká lọ rí wọn gbogbo nǹkan tó bá fẹ́ sọ ká tiẹ̀ lísìn ká gbọ́ ó wá kún ó fà ní ọmọ kò tẹ̀ ti dé bẹ́ẹ̀ nà àti èso bá dé bẹ́ẹ̀ nsìn gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ sọ ah, ó dáa o nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ṣe o nǹkan báyìí mo gbọ́ o hmm, mi ò gbà ó ṣàdẹ̀ ti dé bẹ́ẹ̀ nà ṣé ó máa nù ẹ́ ní àbọ̀ ó máa ṣe nǹkan míì fún ẹ ó ń ṣọmọdé náà ṣùgbọ́n àgbàlagbà ló ń pè é gbọ́ mi dáadáa gbọ́ mi yé o tí n bá débẹ̀ tí wọ́n bá sọ gbogbo àwọn nǹkan tí ò bá mi létí mu àbí tí ò go down well with me <laughs> ah ìwọ ni máa fàbọ̀ lé lórí o you will regret pushing me to go ìwọ ló máa jìyà bẹ̀rù. mi ò máa ń jìyà gbogbo ìyà tó bá wà bẹ́ẹ̀ máa fara gbà ṣùgbọ́n lè kàtẹ̀ sì dé bẹ́ẹ̀ náà àdẹ̀ nígbà burú kúrò ń bẹ̀ ọlọ́run jẹ́ ká kétí wá gbá burú ayọ̀ la máa fi tiwa gbọ́ kúrò ń bẹ̀. kí ni. ara mi ò máa dá. kí ló ṣe é níbo ló ń dùn ẹ ojú wọn lójú kò. ó yá fọwọ́ fi ṣé mi ò hot mi ò gbóná gbogbo èyí tó wà lára wàhálà tó kó bá rẹ̀ gan ó yẹ kó lè gbóná pẹ̀lẹ́ nǹkan kan ò ní ṣe ọkọ mi pẹ̀lẹ́ bí àǹkan tó ń jẹ́ kó rọ́ọ̀tì náà ni tẹ́sí bẹ́ẹ̀ fi sí kó lè rọ́ọ̀tì dáadáa kí ló ṣe ẹ kí nìkan tó ń ṣe ẹ sórí bí ṣe wà yí òun lè tí ìbòjú mi wọra tó bá ti kó òun lórí ìsọ lọ́rọ̀ mi bá ti wọlé mi. àwọn àwùjọ kan wà tí ò tọ́ sí mi o tí mi ò lè jókòó síbẹ̀ rárá irú àwùjọ yẹn ni ibi tí ó wà yìí. lẹ́nu ẹ̀ akin irú àwùjọ wo ni wọ́n ìbá wà irú àwùjọ wo nàbá ti máa rí olóòórùn ara ẹ̀ tó wọ́n sọ pé ìwọ kò jẹ́ kí wọ́n jókòó síbi kan. Mr. Bello ẹ tí ì kẹyìí sí èmi gan tí mo wà lórí ìjókòó lẹ́nu ó níbi tó yẹ kí n wà tí bá sí ti àwọn ọmọ yín tó sọ pé dandan dandan gbọ́dọ̀ wà lórí ìjókòó. ẹ̀yin ẹ sọ̀rọ̀ náà wọ́n ń gbọ́ náà sọ nǹkan tó bá máa sọ. ṣé pé àgbèyí ẹ̀ẹ́dẹ̀dà wa ló mú àgbáyá dárísà àmì àmì. ìdí tàbí pé ní òṣèré kò tó pọ̀ jù àmọ́ nǹkan tó wà lè jẹ́ ká lè sọ ọ́ but àti pè ní ṣe ọjọ́ ìkúnlẹ̀. Ah, ah, ah, Mr. Kẹ́hẹ́rì gbóríire lélẹ́yìí. Àbí? Ẹyẹ ni. Mr. King. Mo rò pé orí ẹ̀ ti dàrú ṣá. Kí ló dé kí ni mo sọ? Kí lẹ̀ ń jù? Ọmọ sọ ti lóyún ẹ̀ gbọ́ ni nǹkan ayọ̀ lélẹ́yìí. Òkìkí. Can you please confirm what Lewa had just said now? Lewa olóyún. o ò lè fẹ́ o. mo ní kò lè fẹ́. Ah. ìjà ìjà ìjà ìjà ìjà oh, sọ mí lọ́wọ́ lẹ̀ kí ló lè fẹ́ yàn. dúró kẹkùn dúró kẹkùn dúró káwá múrun wá ẹkùn káfíńlá ajá lọ́wọ́ ọ̀rọ̀ yíyọ nílé wọ̀ ọ̀rọ̀ àṣírí tí o gbọ́dọ̀ rí ta. jẹ́ lóòótọ́ ọmọlẹ́wà Akínwándé Phillips ní orúkọ ẹ̀ sórí orin dáàdi tó bá wá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin lè bá mọ́mì mi ní nǹkan tí ọlọ́run wá ṣá mi sí tẹ́ fi bí mi mi ò ní yọ oyún yìí ọlọ́run elédùnmarè gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá. lẹ́wà sá ò ní yọ. mi ò ní yọ oyún inú mi yìí sẹ́. ò ní yọ. bẹ́ẹ̀ ni sá. kì í ṣe ojú ẹ̀ ní mi ló ti máa bì. good Daddy sixty plus nínú ayé ó pọ̀ gan ni bẹ́ẹ̀ ni màá make sure pé one month tí màá fi bí ọmọ yìí màá dẹ̀ poison yín ah. yes kí wọ́n ṣe èyí tó máa rí yín dùn lọ́sítò èyí tẹ máa lọ pátápátá ni tẹ máa kú tí bá wá bí oyún inú mi màá make sure pé ní ọjọ́ kan náà màá ṣe bẹ́rẹ̀ ayé màá dẹ̀ sọmọ lórúkọ màá fi yín break record ah. bẹ́ẹ̀ ni dádì mi ò wá ní sọmọ yẹn ní Babátúndé o má pè ní ọ̀tọ̀ lórí nítorí bọ́mọ ṣe délẹ̀ lọ kò dẹ̀ sí ìtòkan anybody bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìn kò bá Babátúndé kankan bẹ́ẹ̀ ni mo sọ fún yín dádì tèmi ò bá ní one million views lórí pé mo ṣe ìkómọ àti òkú lọ́jọ́ kan náà ẹ̀ pa mí àwọn èèyàn ńláńlá ni màá pè wá láì máa pa àwọn kùbá náà wọ́n máa sọ òkú yín di ọba ni bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀ mọ́ba wọ́n máa náwó pa ọlọ́run gbọ́. lẹ́wà wá ṣe ìkómọ àti bẹ́ẹ̀rì àpọ̀ ní ọjọ́ kan náà. bẹ́ẹ̀ ni dádì máa break record. same day o fẹ́ fi èmi break rẹ́kọ́ọ̀dì kó máa ti ìsìnkú. bẹ́ẹ̀ ni sà mi ò ní yọ. má dẹ̀ jọ ẹ lójú. ok ẹ mọ̀ báyìí mo jọ dádì. má jọ ẹ lójú. ó wà ok dádì. sórí inú ilé yìí tó bá nà ọsẹ báyìí o ti inú yàrá bọ́ sí pálọ̀ o hmm. ò ní jáde nílé. Hmm. dádì kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe dádì kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sẹ́ẹ̀ kò sí kọtẹ fẹ́ ṣe mọ́mì ẹ mọ̀ kọtẹ máa sọ sọ̀rọ̀ yìí ẹ ẹ bọ ọkọ yìí sọ̀rọ̀ ẹ bọ ọkọ yìí sọ̀rọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí. èmi ò ní ṣe sùúrù o. mo ti bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ jọ torí ọlọ́mọ ní fojú sunkún wọn náà mi ní fojú sunkún ọkọ mi jọ torí ọlọ́mọ. kí ló dé tó jẹ́ pé kò tí mo bá fẹ́ dádì òní bá mi fẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ sọ pé bẹ́ẹ̀ sí mi bẹ́ẹ̀ sí mi ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ìgbà tó lọ ní ẹ sọ pé ká má ṣe bẹ́ẹ̀ sí mọ́ àṣẹ àṣẹ gbọ́tàbúrò mọ̀ fẹ́ alánífẹ̀ẹ́ ara wa ẹ̀ẹ́dẹ̀ fi wá sílẹ̀ sọmọ ìyá mi ni sọmọ ìyá mi lò kìkì ni tẹ̀ fi jẹ́ kìkì kí n fẹ́ tẹ̀bí ni lọ́yọ̀ oyún. dádì. ìwọ́dà. òkè náà sí àrùn òkè náà sí ṣé o mọ̀ mi. o mọ̀ mi dáadáa o mọ̀ mi gidi o mọ̀ ohun tí mo lè ṣe àti tí mi ò lè ṣe o mọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ó tọdún mélòó tó ti ń bá ní ṣiṣẹ́. Ah, ó ti pẹ́ díẹ̀ náà rẹ̀ o <laughs> a ti máa lọ sí ọdún méjìlá bẹ́ẹ̀ ọdún méjìlá. ọdún méjìlá ọdún méjìlá ṣé ọmọ lẹ́wà. Ah, àǹtí lẹ́wà ọmọ rẹ. ọmọ dáadáa. Ah, ó mọ bó ṣe jẹ́ sí. ọkùnrin àbùmọ̀ àti lẹ́wà dáadáa. ó kìlọ̀ sí láti ìsìn lọ mi ò fẹ́ rí ẹsẹ̀ ọmọlẹ́wà níta. She must not step out of this compound. Ṣé o gbọ́ mi ṣá? Mi ò dá sáà nìyí. Kí ni ìtumọ̀ yẹn? Tó bá jẹ́ ọmọ Èkìtì yẹn ni kò má gbọ́ Yorùbá. Mo ní mi ò fẹ́ rí ọmọlẹ́wà kó step out of this compound. Ò ń bi mí. Mi ò náà rí pé àti lẹ́wà kan náà. Ṣé o fẹ́ gbọ́? Listen and listen good. Eh? tílẹ̀ wa bá jáde nínú compound tílẹ̀ wa bá jáde nínú compound ṣé o rí ọdún méjìlá tó fi bá mi ṣiṣẹ́ yìí ọdún méjìlá yẹn ló máa lò lẹ́wọ̀n. Ah, ah. ah, ẹ̀jọ́ ìmọ̀jẹ̀ kí n lo ọdún méjìlá lẹ́wọ̀n àti àtìlẹ́wà ṣe ni mo mi fi mo mi àsọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo ṣe mi bá yín sọ̀rọ̀ lọ́wọ́ kí àtìlẹ́wà kan di ìralẹ̀ kan yẹ̀rì kọjá lẹ́nu géètì yìí kan di ayan àbí esisi kan fò níbẹ̀ kan yẹ̀rì kọjá kan tó yá dẹlẹ́yẹ kan yá àfò lóru <laughs> àbí kí sọ̀kànnà bá gbáyé mi ẹ̀wọ̀n Ọlọ́run mọ̀ jẹ́ kí n ṣẹ̀wọ̀n. ọ̀gá má ṣe jáde níbi láyé ẹ̀wọ̀n ọdún méjìlá orí mi ni jẹ́ kí nígbèrè ṣe ọmọ sẹ́yìn rárá má lì. ọ̀rọ̀ yóò jẹ́ kó tó yìí náà àmọ́ o ṣé kìí ṣe pé nǹkan wà láàrin Mr. Akin àti Mr. Bello tí wàhálà wọn fi pọ̀ tó yìí. màgbọ́rọ̀ ọmọ Yorùbá kọ́ ni wá ni ó ti wà obvious pé nǹkan wà láàrin wọn hmm. torí tí ò bá nídìí báyìí obìnrin òun jẹ́ Kúmọ́lú hmm. wáyé tó fi máa insist pé ok nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ wọn hmm. ta ló mọ̀ kẹ́tọ́ ti lọ tójú bọ̀ ta ló tiẹ̀ mọ sọ́ọ̀sì owó wọn. àbí o ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ pa yìí ó mi. mo wà níbẹ̀ tó ṣàǹkan sọ pé Mr. Akinsopo aláìláyè o ọmọ wọn ò lè fẹ́ o kíníkan kíníkan ọ̀rọ̀ tó yín ti wọ̀ kí iná tún fẹ́. tí Mr. Bello bá tiẹ̀ níwà tútù bí àdàbà ìyẹn ò ní pé kó má ní nǹkan burúkú lọ́wọ́ tó ń ṣe o. Hmm. Hmm. ìwà tútù àwọn méjì fárígá ni jàre àwọn méjì fárígá. sí guy abeg ẹ jẹ́ ká wá nǹkan mi sọ mo change topic torí you just imagine pé mo fún ẹ lóyún sìn ìyá ẹ wá ní olè fẹ́ mi kí ló máa fì. ẹ kí ni mo tún fẹ́ fì tẹ́lẹ̀ nǹkan a máa lọ dọ̀bálẹ̀ yẹn. ní òun ah, inú ìbàdàn ni àyà ṣe mí. kí ni kọ̀tẹ́ ìdílé ọbẹ̀ tètè wá wọn kí lè máa ní kí máa fẹ́ ọmọ lẹ́wọ̀n kí ló dé ah ẹ̀yin náà lè máa sọ pé kí ọ̀nà fẹ́ best friend yàn mo dẹ̀ rí best friend mo fẹ́ fẹ́ ẹ̀ dẹ̀ complain kí ló ṣẹlẹ̀ náà láti ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ mọ̀kọ́tẹ̀ sọ ah ẹ̀yin náà lè pè mí jókòó ẹ̀ ní ẹ̀ tó kíyàn má rí kíyàn má rí I never told you to marry the daughter of my enemy. Daddy, You have me. Can, can you repeat yourself? Ọ̀tá hmm. àtẹ̀lé. Ǹjẹ́ kẹ́ ẹ bá wí fún wọn o? Wàhálà àti yìnyín, wàhálà àti yes mo sọ fún yẹn kò sí kò dẹ̀ máa ṣe. so ìwọ ti dẹni tó lè máa wojú tèmi báyìí. máa wojú yín à máa wò wọ́n wojú yín kí lè fẹ́ ṣe. ẹ̀rẹ́ ni kí n máa fẹ́ yàn kí n máa fẹ́ ẹ wọ ẹja sọ fún dáàdì máa wojú yín òun ni máa fẹ́ ọmọ yẹn ni máa fẹ́ ọmọ dàbẹ́ yẹn ni kí máa fẹ́ kí ló dé tí kò wà bẹ́ẹ̀ sọ fún mi náà tẹ́lifà tẹ̀mí ìtẹ̀fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ má sọ anything fún mi ìyọ̀ tí mo fẹ́ fẹ́ ni mo fẹ́ fẹ́ kò dẹ̀ sí ìkọ̀tẹ̀ máa ṣe ẹ̀ lè ṣe anything anything ẹ̀ lè ṣe ẹ̀ lè ṣe anything. ní ẹ̀mí náà. yes ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi báyìí ni pé o ti jẹ̀kọ́. ẹ jẹ́ kí n jẹ́ yẹn fún yẹn dùn ni ó dùn ni ẹ jẹ́ n jẹ́ ẹ̀ ah, ah ó dùn ni. Ah. Ah, kí ló dé ẹ lè ṣó ẹ ò lè fẹ́ ò lè fẹ́ ò lè fẹ́ ẹ kẹ́lẹ́ fẹ́ choose ìyá mi. ògìkẹ́ ọlá. yes wà bá mi bẹ̀. tó bá jẹ́ pé mi ni bàbá ẹ̀ wà bá mi bẹ̀ sẹ́ẹ̀ wà gbà. gbogbo ẹ̀ fọ́tò ọjà yẹn wà á yà ṣúgà ló bí omi ní. ìjà ìjà ìjà ìjà ńlá lẹ́lẹ́ ìlò ìjà ńlá ni. ìjà ìjà ìjà ìjà ìjà ìjà. wọ́n gbá mi wọ́n ṣe fake transfer fún mi èmi ah ah. orí mo ń wù ẹ́. òde bíbá yẹn sì ń pariwo ẹ wọ́n gba ẹ wọ́n ṣe kinní kan ṣé ó yẹ kí ọ̀rọ̀ àwọn èèyàn ṣe máa jọ ẹ lójú ni ìwọ náà wọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣé ó yẹ kó mú nǹkan tó ṣẹlẹ̀ sí mi kó fi ṣàríkọ́gbọ́n ni wàá ṣẹ̀ nìkan gbà ẹ ah! ó yẹ kó jẹ́ kó ṣẹlẹ̀ sí rárá. ọmọ tabana ṣoògùn kà mọ́ ẹni tó máa jẹ́wọ́ ni yé béèrè o. ẹ máa tanra ẹ̀jẹ̀ ń bẹ̀ máa ṣèbí ìgbà tán gbá mi bíbá ìwọ̀n fi mí ṣe ẹ̀yẹ òun fi mí ṣe ẹ̀yẹ mi ì sọ fún ẹ pé mọ̀kànmọ̀kàn lóye kàn kó sí òtí rẹ̀ nílé kan wo wojú mi wo bí dáa ṣó tán di ẹ̀ ń sìn wọ́n ti ṣe fún ẹ wọ́n ti jò tòró sẹ́ náà. kò sí kankan mọ́ gbàgbé ẹ̀. ẹni tí ó mọ̀ wọ́n rí a bá wọn sọkún. èmi náà máa fi ṣàríkọ́gbọ́n. kí nìkan tó fẹ́ ṣe? kí ló fẹ́ ṣe gangan gangan pẹ̀lú gbogbo ìhàlẹ̀ wọ́n ti ṣe wọ́n ti ṣe fẹ́ wọ́n ti gbà ẹ́ ó ti gọ́. máa ṣe mẹ́wàá ẹni tí ò mọ̀ wọn rí á bá wọn sunkún. Ah, ah fine daddy. kí ló ń ṣẹlẹ̀. báwo ṣé wa ah ojú ọkàn ló ń fresh èmi kò fẹ́ dàbí wọ òbójú ẹ ṣe dán <laughs> èmi kẹ̀ ẹ̀wò èmi fi gbogbo ọmọ ẹsẹ̀ ń gbá lọ́dọ̀. Ah, àbúrò ẹ̀kọ́ lélẹ́yìn ni. Ah, òun náà ni rasaq. ó máa ti ṣọṣẹ́ ẹni ọjọ́ mẹ́ta tí mo ti rí gbẹ̀yìn. Eh, ó sì kí ránpẹ́ ni so àwa gbé lọ alọ́ tọ́jú ẹ̀ ó ṣẹ̀ ń wá òkè náà. Eh, báwo alára ẹ̀ sìn. ó ti wà ó. ó dàbẹ̀ ní pé sickness yẹn ló fà fresh. <laughs> wọn náà owó ṣe ọdún ṣẹlẹ̀ láti Afghanistan <laughs> wàá ṣe ìgbẹ́ ló ti bẹ̀rẹ̀ ló ti dé ní àbí kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ aláì kí ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ẹfà gómìnà ẹjọ́ ìyàwó ẹfà gómìnà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹfà gómìnà ẹfà gómìnà. mo ń bèrè ṣé bá mi rí. Thank ah, you. Leva, vamos ver, deixa eu ẹ fi wò ó pé mi ò gbọdọ̀ fi òkìkí. mo á ṣe àná tó lọ. ọ̀dọ̀ ní sùúrù ní sit down lẹ́wà sit down jókòó. mo fọ mi. a jẹ́ rò pé mo ń ṣeré ni mo ń gbọ́ yín sẹ́ẹ̀. lọ́jọ́ àjẹ́ láti jẹ́ kí gbogbo nǹkan tó ń rùn jọ. irọ́ kò lè tán jẹ́ kó ì lọ gbogbo tó rùn yẹn jẹ́ kó máa rùn kó máa rùn. fẹ́ mọ ìdí tó ṣe lè fòkìkí ó hmm. fẹ́ mọ ìdí tó ṣe lè fẹ́ òkìkí. ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ògùn yọ sí o. rọ̀rọ̀ yìí só. ẹni ah! máa wú ẹ láti ẹ lọ pé mo ṣe. wọ́n ti mo bá pa irọ́ lẹ́wà tí ń bá àpáyọ èmi àkíwádé tí mo bá àpáyọ èmi àkíwádé Phillips mo tún tún sọ èmi àkíwádé Phillips tí ń bá àpáyọ lórí nǹkan tẹ̀mí ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo nǹkan tí mo ní kí n má rí mọ́. ìsọsírí lẹ́nu òbúyọ̀ sí o. Akínwándé. Five good years. Ọ̀rọ̀ yìí sọ́sírí lẹ́nu òbúyọ̀ sí o. nothing was wrong with me. Nothing that they could tell. And she was equally fine and fit. wọ́n ní láti jáde is over mi. gun orí àpáta lásán lè kò sí bí mo ṣe fẹ́ fọkàn sílẹ̀ sáyé lọ. kí ni mo lè ṣe? I added one and one together and I felt èèyàn kan ṣojú mo ní láyé one day, he was the only friend I had. wọ́n ṣe pé nìyẹn o sọ I had to sedate it A couple of pills. He to her that night. have it. fẹ́ bò mí láṣìírí. My wife passed on. So I, I had to take that decision of staying clear of women. Nígbà tí mo ti mọ̀ pé kò sí bí mo ṣe lè bímọ. Tọ́lọ́run dẹ̀ ti fi ìwọ ìdùnnú mi kẹ́ mi. Kò sí nǹkan tí mo tún ń wá láyé yìí. Unfortunately, ìgbà tí ọ̀rọ̀ ó ṣòwò kò ṣòwò, nígbà tọ́rọ̀ contract ò ṣe contract délẹ̀ tán, tí mo dẹ̀ confront ọ̀rẹ́ mi, gbogbo expectation mi ni pé a kàn dẹ̀ sọ pé ah, ọ̀rẹ́ má bínú. But know the rest of the story. You know how he took it. ṣé only responsibility? ìyẹn mo ṣe wá sọ fún pé tí kì í bá ṣe tọmọ tó wà láàárín mi àti ẹ̀ ńṣe ló yẹ kí n kọ́ ni. ṣe ló máa tutọ́ sókè. Okay. tó fojú gbà ó. I'm afraid, Okiki. Akinwande is your biological father. Ìjà lẹ́rẹ́ ihò oh, ìjà ńlá ni. kájà dúró kájà dúró kẹkùn dúró kẹkùn dúró. káwá múrù wá ẹkùn káfíńlá ajá lọ́wọ́. ọ̀rọ̀ yíyọ nílé wọ̀ ọ̀rọ̀ àṣírí tí ó gbọ́dọ̀ níta. My good people of Lagos, listen. It is time for a new Lagos, one that works for you, for me, and for all of us. our Lagos. And believe me, it is possible to connect Lagos as has never been connected before with all our rail and water transportation system delivered in four years with a goal to end the traffic problems in Lagos permanently. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros Rival, and I'm Labour Party candidate for Governor of Lagos State. èèyàn èèyàn àdáyébò ni ẹ kìlọ̀ fún ni ẹ kìlọ̀ fún kó ṣayé mẹ́dọ̀ kí ló ń bẹ láàrin wọn tẹ́dá o màmá o kí ló ń bẹ láàrin wọn tó jẹ àṣírí tí o wọn sẹ́ni nǹkan àṣírí ni o. ẹ kìlọ̀ fọ́mọdé kó ṣe jẹ́jẹ́ o àìgbọ́fèrè ọlọ́dẹ ló já já sọnù wọ́n ń bá wọn sọ wọ́n ń bá wọn wí wọn ò máa fẹ́ gbà ọ́ kí ló fàjà yóò kò hàn sẹ́ni kan kí ló fàjà yóò kò yẹ nìkan ẹ wo bí ọ̀rọ̀ já sí. ìjà ìjà ìjà lélẹ́yìí o ìjà ńlá ni. ìjà ńlá ni ìjà ìjà ìjà ìjà ìjà ìjà. ìjà ìjà ńlá lélẹ́yìí o ìjà ńlá ni. kájà dúró kájà dúró kẹkùn dúró kẹkùn dúró. káwá múrùwá ẹ̀gùn káfíńlá ajá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní. gbọ́dọ̀ ríta.